محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إلى رياض الصالحين للإمام يحيى شرف الدين النووي رحمه الله في أمباكي كاريلو níbi tí a wà òun náà ní báàbùl amri bi ada'il amana ọ̀rọ̀ nípa bí ọlọ́wọ́n bá àti anábì sallallahu alaihi wasallam bí o ṣe pa wá láṣẹ kíkà máa ṣe àmójútó kọ́tà ní amana òun náà ní ìfọkàntán kí a máa mú wá ní pípé bí a bá ti ṣe gba àmánà náà àti wá ka àwọn àyà Qur'an tó ń ṣàlàyé nípa àmánà bákan náà a sì ka hadith hadith méjì nínú hadith anabi sallallahu alayhi wa sallam. níbi tí a ti wá bẹ̀rẹ̀ lónìí wọn náà ní hadithi Hudhayfata bin al-Yamani radiyallahu anhu àti Abubakar àti Abu Hurairah radiyallahu anhuma àwọn náà gba hadithi náà wá náà. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن حذيفة وأبي هريرة رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله تبارك وتعالى الناس فيقوم المؤمنون حتى تجلب لهم الجنة فيعطون آدم صلوات الله عليه فيقولون يا أبانا افتح لنا الجنة فيقول وهل أخرجكم من الجنة إلا خطيئة أبيكم لست بصاحب ذلك من أمر أبن إبراهيم خليل الله قال فيعصون إبراهيم فيقول إبراهيم لست بصاحب ذلك إنما كنت قليلا من وراء وراه اعملوا إلى موسى الذي كلمه الله تكريما فيعطون موسى فيقول لست بصاحب مالك اذهبوا إلى عيسى كلمة الله وهو حي فيقول عيسى الأصل يصلي الثاني فيعطون محمدا صلى الله عليه وسلم ويقول فيعقل له وتنصر الأمانة والرحم فيقومان ذنبتيه فيقول فيقومان ذنبتي الصراط يمينا وشمالا فيمر أولكم الفرق قلت يا قلت قلت يا أبي وأمي أي شيء تمر الفرق قال ألم تروا كيف يمكن ويخدع كيف يمكن ويخدع في طرفة عين ثم تمر ثم تم ثم تمر الريح ثم تمر الطير وأشد الجبال تجري بهم أعمالهم ونبيكم قائم على الصراط يقول رب حتى تعجز أعمال العباد حتى يجده الرجل لا يستطيع السير إلا الصحبة وفي حافة الصراط الاليم معلقة معمورة بعقد بحق من أمرت به من أمرت به فمقدوش لازم ومقدس في النار والذي نفس أبي هريرة بيده إن طاع جهنم وسبعون خليفة رواه مسلم الإمام النووي رحمه الله nínú àwọn hadith tí wọ́n tó fi ṣe ẹ̀rí nípa ọ̀rọ̀ àdá àmánà wípé nǹkan tó fẹ́ jẹ́ àmánà ó ṣe kí èèyàn kó mú sórí dáadáa. ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi. hadithi Hudhayfa àti Abu Hurairah radiyallahu anhuma ni wọ́n gba hadithi náà wá. qala àwọn méjì sọ pé qala Rasulullah sallallahu alayhi wa sallam. wọ́n ní ànábì sọ pé. يجمع الله تبارك وتعالى الناس yẹn kó tó bá di ní ọjọ́ ọ̀gbìn ìdí àlùkìyàmà gẹ́gẹ́ bí a ti ṣe mà àmọ́ mímọ̀ yìí ọgbọ̀dọ̀ jẹ́ ìmọ̀ tí ó dá wa lójú kó tó bá di ní pé lẹ́yìn ìgbà tí a bá kú tán ọlọ́run ọba yóò gbé ẹnì kọ̀ọ̀kan wá dìde tọ́lọ́mọba gbé wá dìde nínú sàárè àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ẹjọ́ gbéǹde òkèèyàmà òun ni anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé níbí bákan náà tó wá ṣàlàyé àǹfààní tí ìní àmánà ìní àfọkàtán tí ó ṣe tó bá di ní ọjọ́ ìgbéga ìkìyàmà. anabi sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba yóò kó àwọn ọmọ ènìyàn jọ. ويقوم المؤمنون من بدي حتى تزلف لهم الجنة روح السماء لجنة ما يدوم هو الجنة نيوكي فيأتون آدم صلوات الله عليه هو الذي بقى نبي آدم نلقي يعني الجنة هي yóò súnmọ́ wọn àmọ́ wọn ò ní kiri wọ̀ wọn wà lọ́dẹ bá nàbẹ adam ọ̀yà kúrún wọn wà ní yà àbáàna ìwọ ni bàbá wa ẹni pé ìwọ ni ọlọ́run kọ́kọ́ dá àtàrà rẹ ní gbogbo wa ti wá sí ilé ayé ẹsítọ́fùtà lánàá jannata bẹ́ẹ̀ ọlọ́run ọba fún wa kó sí lẹ́kọ̀ọ́ àlùjànnà fún wa. فيقول النبي آدم وداوكي أن أخرجكم من الجنة إلا خطيئة أبيكم ṣẹ́mà dípò sí nǹkan kan tó gbé yín jáde lálùjẹ́nà yìí ẹni pé àlùjẹ́nà yìí náà ni mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí òjò kẹsí ń bẹ̀ mọ́ lónìí òun náà ni ẹ̀ṣẹ̀ tí mo ṣe ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba ní kí n má ṣe nǹkan kan kí n má súnmọ́ igi kankan láti jẹ láàrin àwọn oríṣiríṣi àwọn nǹkan ọlọ́run bá kó sínú àlùjànnà ọlọ́run á ní ìjẹ ọkàn yìí wọ́n mọ̀dé bẹ́ẹ̀ ṣùgbọ́n ní sísan oúnjẹ òun sì dé bẹ́ẹ̀ kíkẹ́ ní ẹ̀ṣẹ̀ kan tó ń ṣe ọlọ́run ọba yìí lásìkò sọ ibi dáàdì kí n tó bẹ́ẹ̀ kí n sọ pé èmi ní sọ fọ́nà gbogbo sí lẹ́kùn àlùjànnà níbi láti máa ń rí àwọn àsọjù àti àwọn ìsọkúsọ tí máa ń wáyé lẹ́nu àwọn oníṣúfí ìgbésí wo àwọn kan ní oṣù mẹ́fà àlùjẹ́ náà báwọn tí wọn kó gba àwọn àlùjẹ́ náà ìsọkúsọ ni o ẹ wo anabi adam òun ni ó sọ pé wá kò lè débi eléyìí kò lè déwájú ọlọ́run kì í ní kó sílẹ̀ pàdé náà fún yín ìhábù ilà ibni Ibrahim Khalilillah ẹnu bá àrọ́mọdọ́mọ ẹni tí ń jẹ́ anabi Ibrahim òun tó jẹ́ Khalilillah ó jẹ́ ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba ayò ní ọlọ́wọ́n ọba pé anabi Ibrahim kan anabi ní fayatuna Ibrahim gbogbo wa. أطلب الإبان نبي إبراهيم ويقول إبراهيم كبر إبراهيم أشل يكون إبلون كتلة كفوا إبراهيم وصفه لست بصاحب ذلك إبراهيم ني إبان يوكا إنما كنت خليلا من وراء وراء من وراء وراء إبراهيم خليل كما جاء kò ní jìnnà ẹ̀yìn lẹ́yìn ni mo wà níbi irú nǹkan báyìí ní ìrètí wájú ọlọ́wọ́n musa احمدوا إلى موسى إلى صورة النبي موسى الذي كلمه الله تكليما baa الله بابا صورة na موسى gbogbo eléyìí ṣe rọrùn ṣe fọkànbalẹ̀ òun ni wàhálà tó ní agbára torí níjọ́ yìí ọlọ́wọ́n bá yóò ti ní kí oòrùn kó má ju bí máìlì kan lọ sí ọpọlọ ọmọ ẹ̀dá mẹ́rin sí àtàrí èèyàn níjọ́ yìí àwọn ọpọlọ míì ẹni pé orí ẹlòmíì pẹ̀lú bí oòrùn ó ṣe máa ṣe é lórí àtẹni pé wọ́n ń ṣe ọbẹ̀ tí wọ́n ń hó tí ń ru náà ni ọpọlọ ẹlòmíì ó ti máa ṣe é lábẹ́lé yìí ni wàhálà yóò fi lágbára ẹlòmíì agún owó tí agún ló fẹ́ máa wọ káàkiri níbẹ̀ náà ni wàhálà ó ti máa lókàlùkù ti máa sáàkì jẹnà jẹnà jẹnà jẹnà jẹnà ibi yìí náà ni tó ń kálukú yóò tó gbọ́njọ́ yìí kó lè múré ìyàwó má ìhín ṣàánún yòkìní tó ń kálukú ó tó gbọ́ níjọ́ yìí ìyá kan ní òdi ń ṣe bàbá kan ní òdi ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n mi kan ní ń di sọ́ọ̀pù mi ní òdiwọ̀n rẹ̀ sì sì má ìyàwó mi ní ọkọ mi ní ìjọ ìlú kálukú tó kálukú tó gbọ́ àwọn afáwa ni àwọn ni wọ́n ń ni níjọ́ yìí tó kálukú tó gbọ́ ẹni kú nírà ìtẹ̀lẹ̀ kan ọjọ́ yìí ni kálukú gbọ́dọ̀ máa fẹ̀mí sí kó máa fẹ̀mí rò tí ìlú tiẹ̀ tó jìnnà ẹ wo inú sàárè ndị ụlọ gbọ́ rí tẹ́nìkan kú àfi tí wọn jẹ pé àwọn afáàyè àwọn aṣẹ́wù tadé àyìn yìí àwọn akékeré kan fún yín nìsín síbi sáré yìí màláíkà náà tó ni kó wọ ọbẹ̀ kánjọ bò wọ́n papọ̀ pé tí màláíkà yìí bá ya kan tí ó ọbẹ ẹ bàbá kan tí ó bá yẹn wọnú sáré yìí ẹ lè rọ ọmọdé bàbá rẹ̀ wọ ẹ lè rápà tí ọ̀bọ ọmọdé rẹ̀ wọ àmúlẹ̀ pálásì aburú ní ayé pé ọ̀gbọ́dọ̀ sí tọ́lọ́hún o àmọ́jọ́ tí ó bá gba ẹ̀san aburú ń kò tó bẹ̀ kó ló wọn bá dúró ẹlòmí ò mọ ara rẹ̀ yóò ní mọ́lò jáàbù mọ́lò gbogbo tọ́lọ́ bá di ọ́ kó bí mi ń tàn ni ń tàn kò tó bẹ̀ kò lè di ọ́ kò ní bí ìwọ ni ó dàbí àbí tó bá tún jọ jẹ ẹ̀yìn méjèèjì níyà papọ̀ tòun ni pé ní ọjọ́ ìgbéyà kìyàmà bóńkálukú ṣe máa sá kiri kójókójókójókójókójókójó láàmú lọ bá àwọn anábì ọlọ́run káàkiri tábà kó lọ́dọ̀ anábì Musa alayhi salam òun ló tún ní lásùbẹ́fọ́ ibi dáálí ní tó اذهبوا إلى عيسى كلمة الله وروحه ẹlọ sọ́dọ̀ ànábì Ìsá òun ni gbólóhùn Ọlọ́run tọlọ́run fi ránṣẹ́ sí Mariam wa ruhi ó jẹ́ ẹ̀mí kan nínú àwọn ẹ̀mí tí Ọlọ́run ọba dá tó fi ránṣẹ́ ní ọ̀nà ọ̀tọ̀ sí Mariam a gbọ́dọ̀ tún ń tukutu kárí wàrú èyí ipe ẹ̀mí ọlọ́run ní ẹ̀ńsá ìtukutu ní ìjọba wò àdéhùnmí ti tu tó ní wàrú hún ní ìbò ẹ̀rí ẹ̀mí kan ni tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn ẹ̀mí yòókù náà sì wá látọ̀dọ̀ ọlọ́run yóò ní ẹlọ́ni bá ọ̀yàkúlò ẹ̀ńsá àdébí ìtànù sọ pé lásìkò sọ ìdílé tó bẹ́ẹ̀ ìdíléwájú ọlọ́run fọyàtúnà muhammadan àwọn èèyàn ní wọn ti sáyẹ̀dì pé tọ́ ó ti ṣúwa báyìí ẹjọ́ lọ́ba muhammad sallallahu alayhi wa sallam àwa lọ́ba anabi sallallahu alayhi wa sallam níjọ́ gbé lọ́kìyàmà fọyàkúùm anabi wa dìde wọ̀nyí zanu lahu wa fún yọ̀ǹda hadith ní nbẹ tó ṣàlàyé kíkẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní ìwà wá síwájú ọlọ́run àdìsọ lẹ́nu sọ̀hìn muslim ó ní wà áfùjúdù sáìtẹ̀tàn ó ní wà foríkanlẹ̀ kí foríkanlẹ̀ yẹn ó gùn gan wàlú ìmúni ọ̀rọ̀ bíi kẹlmáàtìn ó fún mi bí ha àlàlá ọlọ́run gan ni wàá fún mi yóò fi mọ̀ mí yóò nù mí láwọn gbólóhùn kan tí kì í yan ọlọ́run ó mi pé mi gùn tí mọ̀ báyìí ọlọ́run yóò kàn kọ́ mi láwọn gbólóhùn yẹn kí wàá ti bẹ ọlọ́run ti bẹ ọlọ́run tí n bá fi àwọn gbólóhùn yìí bẹ ọlọ́run ọlọ́run afa nàbí pé irfa rasa gbórí lẹ̀ Allahu akbar kẹ́ni kọ́ máa tara rẹ̀ kó ní àwa akọ̀yìn wà lìjẹ́ náà gbogbo yín ẹ̀fọ́ kan yín balẹ̀ ikọ̀yìn wà lìjẹ́ náà wàlá yóò kọ̀yìn wọ̀ náà iná ní sọ fún yín kó kọ̀yìn wọ̀ fẹ̀yẹ́ látàlátù mi gbogbo yín ẹ̀ ká àní ànábì sallallahu alaihi wasallam ẹnu kọ́lọ̀ wọn sílẹ̀ pàlìjẹ́nà látàn ni o kọ́lọ̀ pàtí ẹ̀ àbí àkọ́kọ́ ni kọ́kọ́ dájọ́ kó tó wá sílẹ̀ pàlìjẹ́nà ó ní òun wà forí kanlẹ̀ ọlọ́run wa ní ọya irfa ara sàn ìyẹn ni pé tọ́lọ́run bá fi sọ látàn ìgbà tó bá wu ọlọ́run yóò fi wà lórí forí kanlẹ̀ ọ̀hún ọlọ́run wa ní ọya irfa ara sàn gbórí ẹ sókè isal tu'ta béèrè ń tọ́ kí n fún ọ wáṣífà tó ṣàfà sípẹ̀ mo ṣetán láti gba ìpè rẹ ìgbà yẹn lànà bí sallallahu alaihi wasallam ní ẹ̀sọ̀ wá sípẹ̀ pé ọlọ́run o sílẹ̀kùn àlùjánnà dájọ́ kò ní sílẹ̀kùn àlùjánnà fún àwọn ẹni yìí ìdájọ́ ọlọ́run báyìí sọ wá ṣẹlẹ̀ nígbà wọn. níbi tí sẹ́kọ̀ wá fẹ́ lò gangan ní sẹ́kọ̀ ẹ̀ ẹ̀ náwó ayọ̀ rahimahullah àwọn ni fayaqumu wa yu'adhdhin ó ní wà tursalu al-amanatu war-raham wípé ń jọ yìí ní àsìkò yẹn ni pé ní mọ́ọ́ kì fún ní stand níbi tí ọ̀rọ̀ ń bá ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn pẹ̀lú ọlọ́run pẹ̀lú anabi sallallahu alaihi wasallam àwọn kìnnìún kan wà á dúró gangan ní ojú ọ̀nà àlìjẹ́nà yóò wà máa ti sábà ọmọ afa àwọn èèyàn wọlé kí ni nǹkan náà al-amanatu afọkàntán afọkàntán wà á di èèyàn yàtọ̀ sakhosh yóò di bí èèyàn òun yóò máa wá dúró àti asila wà rọ́ṣùm ati ìdá ẹbí papọ̀ àwọn méjì ni wọ́n á di èèyàn ní pé ládàá iṣẹ́ eré téèyàn ń ṣe níbi ìso ẹbí papọ̀ mọ́ra wọn àti ládàá téèyàn ń ṣe méjì yóò wá dúró yóò wá rí bí ẹ̀dá ọlọ́run àwọn méjì náà wọ́n á fa àwọn tó bá ní wọn wọ́n wọ́n á fa àwọn wọlé tóbi náà ni mọ́mù náà wá gbẹ̀gbẹ̀ ni wọ́n ní èjì fún kálukú wa ká kíyèsí àmánà wa gbogbo nǹkan náà wọ́n bá gbé sí wa lọ́wọ́ lámánà ẹ̀rí pa ṣàlàyé ń lóní pé ìbẹ̀rẹ̀ àmánà òun náà ní kí n sin ọlọ́run kó o mọ̀ pé ọlọ́run ọba òun nìkan òtítù sàmánà pẹ̀lú rẹ̀ onìkan ní onímọ̀ fúnra mọ́nà bí mo bí àmọ́nà yìí gbogbo gbà ni ìní bẹ̀rẹ̀ lómi àfọlọ́hún ìní kọkàtẹ́ lómi àfọlọ́hún ìní sákójókójó lọ níbẹ̀ lómi àfọlọ́hún ìlú Ìlọrin wọ́n ti sọ lómi ìdẹ́lẹ́ bọ látara pé wọ́n ní àwọn àgbàlagbà àwọn àgbàlagbà àgbàlagbà wo ẹsọ fún wa àgbàlagbà wo ni wọ́n ní àgbàlagbà ń bẹ ẹ̀ ń bọ́ná wà ẹ̀sọ́ tóun ló lè jáde pé ó yá ìní àgbàlagbà ní ẹ̀yin lẹ́yìn tí ń tí èsè tí wọ́n mọ́ ọlọ́run àgbàlagbà olórí jáde tó lè mi àgbàlagbà tí mo kú lọrin rèé èmi lẹ́mọ̀ bọ̀ wá bá kó sọ kárí kò sí ẹ̀yin lẹ́yìn tọ́ra yín ẹ̀yin dẹ́rù lórí ara yín sòun ni pé ẹni tó bá ní àmánà tó sì kíkà àmánà pẹ̀lú ọlọ́run wípé ah mo ti fọ́nà ládé òkú yìí nípa ẹlòmíì o mo ti fọ́nà ládé òkú yìí ní bẹ̀rù ẹlòmíì o mo ti fọ́nà ládé òkú yìí ní máa lọ Tutu yìí pé àmọ́nà yìí ìyìn ní tẹ kọ̀kọ̀rọ̀ fẹ́lò mi o ìyìn ní kírun mi fẹ́lò mi ìyìn ní pẹran fẹ́lò mi o ọlọ́run nìkan oṣù ní màá pa fún irú ẹni yìí òun làmọ́nà wọn wà dúró lẹ́yìn náà àmọ́nà tó ní ń ṣe láàrin èèyàn àti èèyàn náà téèyàn mú sẹ́ á ọ̀rọ̀ yìí ìfẹ́kẹ́lómi ọgbọ́ ọ̀dẹ́kẹ́lómi ọgbọ́ àmọ́nà láàrin ọkọ àti ìyàwó òun mú sẹ́ ìyàwó àtọkọ òun mú sẹ́ ọmọ sí baba ń mú sẹ́ ẹ̀dá kò kí ni nfa ní baba tó bí ọmọ kalẹ̀ tí ò mójútó ọmọ rẹ̀ tẹ́lẹ̀ tó bá dé ọ̀gbìn àlùkìyàmọ̀ ọmọ yẹn ó nà rúmọ lọ́wọ́ pé ò sàmọ́ náà bẹ́ẹ̀ náà ni ọmọ tóun náà ní àwọn ọkọ̀ tó wọ̀rọ̀ tí fún bàbá tí ò ṣe so àmọ́ náà nà rúmọ lọ́wọ́ ń jọ yìí so bẹ́ẹ̀ ni àfa sọmọ kéwú ò mọ tó pa ọmọ lọ́mọ dà wọ́n kalẹ̀ wọn lọ fún wọn fẹ́ni tó bá kọ́ wọn bẹ́ẹ̀ náà ni wọn àfa náà tó gbégbá kéwú gbégbá wà sísá ọmọ táwọn èèyàn jẹ́ ọ̀rọ̀rún ọ̀rọ̀rún ọ̀rọ̀rún ọ̀rọ̀ kíní kan òní sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tó ti ṣe rí ibú òní sọ fún wọn ọ̀rọ̀ tó lè kó àgbákò bọ́ aláyé àtàlùkìyàmọ̀ òní sọ fún wọn ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ kíní kan ọ̀rọ̀ inú oṣù làwà yìí kíní kan sọ ń tí ń jẹ́ àkídà tí ó yọ ọ́ kó nínú wàhálà láyé àti nínú àlùkìyàmọ̀ tó tó bá dirujọ́ yìí irú àwọn afábá wọn àmọ́ náà ń nàmọ́ lọ́wọ́ yóò takò fàmẹ́ńtò ń mú tiẹ̀ tí ń mú ṣẹ́ àmánà tí wàá dúró oní wàá ti sábà bí fún un fayaqumani jambay jambatay sirat yaminan wa shimala àmánà ilé wàá dúró lọ́tún àtòsí ní ẹ̀gbẹ́ as-sirat erékèbi tó ń kálukú tó ń kálukú gbà kọjá níwájú ọlọ́run tá a gbà kọjá afárá sirat kí gbogbo èèyàn ni wọ́n gbà bẹ̀ kọjá àmánà wàá dúró yaminan wa shimalan yóò wà lọ́tún yóò wà lọ́sì pé mo wá rí tó ń kálukú fọyàmúrò awwalukum kẹlbark àwọn tó bá wà ní first class níjọ́ yìí tó kí gbogbo àmọ́nà wọn ó dúró déédéé àwọn kọjá ní kẹlbark gẹ́gẹ́ bí ètìmọ́ sáàmù tí ń jẹ́ tìmọ́ kíní tí máa ń ṣe para ní tójú bá ń rọ̀ tàbí tójú bá sùn tí ọkàn yọ iná para bí ó ṣe wù sá tó sì wọ̀ padà bẹ́ẹ̀ lómi ò ti kọjá ní òkè àsọ̀rọ̀t òkè àsọ̀rọ̀t yìí anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé rẹ̀ ó ní yẹn jésùrùn wá jésùrùn yẹn ni pé àsọ̀rọ̀t bí afárá ni wọn náà ń pè ní kọ́ńtàrà afárá níjà afárá ni kálí bíríjì tó ṣe pé tàṣtàhù jahannam abẹ́ rẹ̀ nínú jahannama wà àmọ́ àdùrọ̀wù aljanna tí wọ́n bá ti tọ́ kọjá akérò aljanna ìyọ́n lọ́ọ́ já sálì janna ni ó mi pé ibẹ̀ ni gbogbo ẹni tí ọba jẹ́ ẹlẹ́ṣẹ̀ nínú mùsùlùmí tó ikú ọ̀rọ̀ rẹ̀ kò kú sínú kúfúrù kò sì kú sínú ṣíríkù ẹ tó wá pé nu ṣíríkù àbí kúfúrù nìhun ò tiẹ̀ ní dé sẹ̀rọ̀tù rárá n ò ní dé bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ti ọ̀hún àti ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ti wà nínú ya tiẹ̀ àmọ́ mùsùlùmí tó jẹ́ ẹni tí ń ṣe lọ́hùn tí ń ṣe nǹkan mí láyé ọlọ́run àlọ́yà ẹ̀ máa kọjá mẹ́ẹ̀ bí tí bá ti ń kọjá bẹ́ẹ̀ ní sẹ́rẹ̀ ọmọ wa já kalẹ̀ àwọn tó bá wọn construct àwọn kọjá ẹgbẹ́ kàkàlbàr kult Hudhayfa ló wà ní bi abi wa ummi ayyu shay'in kamar albark ah, kúló ń bí anabi pé anabi dákun bóòlù yóò ṣe kí ni tó máa mọ́rẹ̀lì bá rẹ̀ kí kọjá ètímọ́ kí báwo ni ètímọ́ ti máa ń kọjá anabi ni alam taraw kayfa yamurru wa yarji' min tarfati ayn anabi ni sẹ́yìn ní èrì ni yóò ṣe sá yóò ṣe wọlé padà tó bá tán wì í yóò ṣe kúlẹ̀ kánà padà bí ẹni yẹn sẹ́jú yẹn yàrá yìí olómi pẹ́ lómi bí ó ṣe kọjá lókè àlùjẹ àṣọrọ́ọ̀tì òun ni bí ẹni pé èèyàn dijú èèyàn yàrá mi kùkù tẹ̀ nímọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ kàmẹ́mọ́ka e, thumma kamarri anábì ní báwọn tó bá jẹ ipò àkọ́kọ́ báwọn ṣe kọjá nù bóòlù yẹn ṣe máa wà nípò àkọ́kọ́ iná ẹni tó yẹ pé ẹni tí ìmọ̀nì rẹ̀ dúró déédéé tí àwọn ìbáàdà rẹ̀ dúró déédéé tí àwọn àfúlákù rẹ̀ ó dúró déédéé yẹn ni pé ìgbàgbọ́ rẹ̀ pẹ̀lú ọlọ́run ó dúró déédéé ìgbàgbọ́ rẹ̀ dúró àkídà rẹ̀ dúró lẹ́yìn náà ìbádà rẹ̀ àyànà àìsílẹ̀ àkídà ní kí àti sọ́kàn pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ó dúró kò mú ẹlòmíì lórogún fún ọlọ́run níbi àwọn iṣẹ́ tọ́lọ́ máa ń ṣe gbogbo àwọn orúkọ tọ́lọ́ ń jẹ́ àti níbi àwọn ìbádà ìbádà rẹ̀ náà ó dúró bọ́lọ̀ ń ṣe ní ó ṣe gan-an bá nàbẹ̀ ṣe iṣẹ́ tó ní ṣe ṣe kò ṣe sí aláàdáà àwọn èèyàn ẹ̀sìn aládà náà ń ṣe láwùjọ yìí ẹ̀sìn aládà ẹ̀sìn bá ti bá àwọn bàbá wa wọ́n ti ń ṣe nù. a ní ẹ̀sìn anábì ẹ̀sìn ìbáàdà ìṣòro dè ẹ̀sìn aládà yìí náà ni ẹ̀sìn aládà ẹni tí bá ń ṣe òòlì ńlára kankan lọ́dọ̀ ọlọ́run turu ẹni yìí ẹni tó ń ṣe ẹ̀sìn bá ṣe ní kó ṣe bákan náà ìwà tó tún ní ìwà gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam bó ṣe fẹ́ ká máa wo ìwà irú ẹni yìí wọn làwọn ti kú wọn wà ní yẹlẹ àwọn tí wọn kọjá kẹlbárk gẹ́gẹ́ bí ẹni pé ètí máa tán ó sì wọlé padà tó kọ́ lọ́kọ́ fi àwọn náà sínú àwọn báyìí. thumma anábì ní bákan náà kàmárìrì ẹlòmíì ọ̀kọ́já bẹ́ẹ̀ pátẹ́gùn lọ́fẹ́ ó mì pé atẹ́gùn ò yára tó ètí máa ń ẹlòmí ò kọjá jẹ pátẹ́gùn fẹ́ ni àwọn tó wọn sẹ́kọ̀ kílásì nù tó mẹ́kà mẹ́rin tọ́yì ẹlòmí òun ó tiẹ̀ kọjá jẹ ní pé ẹyẹ náà ló fò lókè sọ̀rọ̀t wàṣẹ́dá rìjálùn tẹ́jìrì bí im àmàlùhùn àwọn míì ìṣòro dé bá wọn míì àwọn míì wọ́n lẹ̀ mọ́lẹ̀ ni wọ́n ní ríbi lọ tẹ̀jìrì bí im àmẹ́lù iṣẹ́ wọn ni wọ́n máa mú wọn wọ́ wọ́n máa wọ́ wannabiyukum qa'imun 'ala as-sirati yaqul anabi sallallahu alayhi wa sallam tó wàá dúró ní òkè as-sirat yaqum anabi wa man rabbi sallim sallim kí ọlọ́run bá mi làwọn àlùmọ̀ yìí bá mi làwọn bá mi kó wọn yọ anabi ó tójú níbi òkè àsọ̀rọ̀t hatta ta'jizu a'malu ibad tó fi di pé iṣẹ́ àwọn ẹlòmíì yóò kó agbára bá wọn òun ní lágbára láti lè rìn mọ́ kọ́lá ẹnu àdìsí mi àdìsí mi wà sọ pé ọ̀nà mi ò kọjá bíi karokabil hisan bí àwọn tó gun ẹṣin àwọn míì karukabil ibil bí ẹni tó gun rankumi tẹlumi ò ti kọjá ṣe pé ìrìn wọn náà yàtọ̀ síra wọn ìrìn ẹṣin ó yà ju ti rankumi lọ tó wọn ní àwọn míì àtàyèjì arọ́júlúlá ẹsẹ̀fẹ́ ọ̀sẹ̀ra ẹlòmí kò tiẹ̀ nílé rìn mọ́ náà lókè òkè sọ̀rọ̀ tó kò nílé bí rìn àwọn míì ò rìn kọjá tẹ́lẹ̀ pé iná ti fín wọn fín wọn fín wọn ẹlòmíì kò tiẹ̀ nílé rìn ilà zahfani yóò mọ̀ rákò ni lókè sọ̀rọ̀t yóò mọ̀ rákò wọ́n fi hafate sọ̀rọ̀t wọ́n ní ní ẹgbẹ̀gbẹ́ òkè sọ̀rọ̀t ń kàlàlíbùn mu'allaqatun wọ́n fi àwọn ẹ̀gún àwọn ẹ̀gún tó ṣe pé mu'allaqatun tó ṣe pé wọ́n ti so mọ́ ma'muratun bi akhadhi man umirat bihi tó pé yọ kẹ́ fàkalẹ̀ ẹni tọ́lọ́ bá pàṣẹ pé kọ́ fàkalẹ̀ pé eléyìí má jẹ́ ọ lọ ẹ̀gbọ́n bá gún tẹ́gùn bá ti gún ẹ̀gbọ́n ni ọ fàkalẹ̀ yọ mọ̀ wá já ẹ̀gbọ́n ò ní jẹ́ ọjà torí àṣẹ ọlọ́run ni ọlọ́run ni kò mú yọ já já já já yóò lọ síwájú yóò fa lọ sẹ́yìn kò ní ríbi lọ iná ti wà lábẹ́ yìí iná òun lọ́wọ́ alábẹ́ yìí anabi ni fama ẹdùnsọ́nà jìn ẹni tó bá rí ibi kọjá bó sójú kejì òun ni ọ̀là níbi ìyá ọlọ́wọ́n ọba wàmùkárùdé sunfin náà ẹni tí ẹ̀gún yẹn bá ti mú kalẹ̀ tó jábọ́ inú náà ní lọ. àbúrò ni wàlláhi nafsu abi Hurayrata biyadihi ó ní mo fi ọba tí ẹ̀mí àbúrò rà ń bẹ lọ́wọ́ rẹ̀. إن قعر جهنم لسبعين خريفا الله أكبر وننا جهنم بوسجتو irin àádọ́rin ọdún náà ni o òkété ẹ̀bẹ̀ ilé jábọ́ láti rí láti rí sọ̀rọ̀ tún kó tó kanlẹ̀ bẹ́ẹ̀ pé ìyàwó rẹ̀ ní seventy years náà ni wọ́n fi lọ tó iná wọ́n fi ràn kó tó dé ìsàlẹ̀ náà ọlọ́kọ́mọ́sá làwọn níbi ìyá náà wò ọlọ́kọ́mọ́sá ti ìkọjá ní òkè sọ́rọ́ ọlọ́kọ́mọ́sá ti nírọ̀rùn fún wa gbogbo àwọn iṣẹ́ rẹ àdìsọ́kàn rẹ ìwà rẹ tí máa ń jẹ́ kéèyàn ó rí eh, àlìjánà ọlọ́kọ́mọ́sá ti nírọ̀rùn fún wa àwọn èèyàn máa ń ṣàdúrà kan àdúrà yẹn kúrẹ́ káàtó wọ́n ní àwọn iṣẹ́ rẹ àti àwọn ọ̀rọ̀ rẹ àti wá rí tí mo ní rájá náà kọ́lọ́ kó fún wa irọ́ o àdìọ́kàn àkọ́kọ́ àkídà rí òun ni pé àdìsọ́kàn rí òun ní ìgbà àdìsọ́kàn tí ò lẹ́bọ nínú bí wọn bá níṣẹ́ rí lọ́wọ́ tó lọ́rọ̀ rí lẹ́nu tó níwà rí nínú wa rẹ̀ tí àdìsọ́kàn bá wá burú pẹ̀lú ọlọ́run gbogbo iṣẹ́ yóò mọ́ fún ìpẹ́ nìyẹn yóò wọ́n ṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́sìn ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك bí ẹ bá ti ṣẹbọ pẹ́rẹ́ tọ́ gbogbo ṣẹ́ yẹn bàjẹ́ nù ọlọ́run kọ́ mẹ́ṣáàlá wa níbẹ̀ o. kọ́wùlù wo alimami Nawawi wọ́n ní ọ̀rọ̀ anabi tó ní wàrọ̀ an wàrọ̀ an huwa bi fati ṣifi ìhà wọ́n ní fati ìlànà fati aláfún wàrọ̀ an wàrọ̀ an wàkìlà bí dùm àwọn kan ní dùm ní bílà tẹ̀lé ní wàrà wàrà o àní fi tẹ̀lé rẹ̀ sí i wọn mẹ àná àwọn ìtumọ̀ ní pé lásìkò bìtìl ka daraja ti rafiya ẹni pé a ìlẹ́tọ̀ sí kòtò ga yìí wàyà kẹlẹ́mà tó ń dókèrò alàsẹ̀bílì tàwádọ̀ ẹ̀ irú gbólóhùn tẹ́ bá ní wàrà wàrà gbólóhùn tẹ́ máa ń sọ láti fi rẹ́ra ẹni kalẹ̀ ní. وقد بسطت معناها في الشرع الصحيح مسلم الإمام النووي wọ́n ní àwọn ti ṣàlàyé ọ̀rọ̀ yìí ní àsọfẹ̀ àsọkún ju báwọn ti ṣàlàyé rẹ̀ ní ibi yìí lọ. wallahu a'lam. tábà wọ àdìsá kàfẹ́ yìí a lè pé kókó tí sèkìtì mu wá òun náà ní láti fi pe àkíyèsí wa nípa àmánà ìní àfọkàntán ìṣíkà àdéhùn ìní gbogbo àwọn ìwà ń jẹ́ ìwà àmánà ní ọwọ́ òun náà ni ẹlẹ́mọ̀mù náà yọ̀rọ̀ fún ọ̀lọ́ wọ́n ti mú àdéhùn yìí wá. fún àwọn tí lọ́wọ́ àdéhùn abẹ́ka yìí ẹ̀rí àdéhùn tó gùn gan ni ntọ́nà máa ní fi abàdé anhabi ṣùgbẹ́yì àbí ṣùgbẹ́yì gbọ́lọ́gbà ọ̀rọ̀ yìí wá bí gómìnà kọ́ ṣùgbẹ́yì alimọ̀ọ́jàmà tó lọ́mọ lókè abdullahi ibn zubayi abdullahi ibn zubayi radiyallahu anhuma kọ́lọ́n kọ́ bá kẹ́ abdullahi àti bàbá rẹ̀ ó ní lamma waqafa zubayi yóò yọ̀ wọ́n jàmà ó ní ní ọjọ́ ogun Jamal gẹ́gọ́tù Jamal nínú tàríkì ìsìláàmù yẹn pé nínú tàríkì ìsìláàmù àwọn oríṣiríṣi àwọn ogun tó ṣẹlẹ̀ lẹ́yìn gbàtà mẹ́rin sọ̀lọ́ àtúndàmù lọ́tàn ara rẹ̀ ní gẹ́gọ́tù Jamal ara rẹ̀ ní gẹ́gọ́tù Siffin ara rẹ̀ náà ní gẹ́gọ́tù ẹ̀yìn àwọn Nahrawan àwọn gáṣíwá oríṣiríṣi ọ̀dà tẹ̀lé ìgbàdá lọ́tọ̀ lọ́wọ́ àlùkò sẹ́lá ẹni pé ogun ìjọ ti jámẹ́lì wá nìyí ó lè jọ ẹni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú Abdullahi abu nìjìbẹ́yì gáṣíwá tó jámẹ́lì wọ́n ṣẹ̀ láàrin Aisha radiyallahu anha pẹ̀lú Ali ibn Abi Talib radiyallahu anhu níta fẹ́ onígbèsè bá ṣe pé mímbá bẹ̀rẹ̀ rìn àwọn mímbá bí ẹ̀rẹ̀ after dance láti fi kẹ́kọ̀ọ́ kì í ṣe tí wọ́n fún wa ní ẹ̀jú kí ká máa kẹnu bọ́rú àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ká fi máa wádìí torí pé kí ni alùsùn náà wal jamaa wọ́n gbà pé Ali mujtahid bẹ́ẹ̀ náà ni Aisha mujtahida àwọn méjèèjì wọ́n jọ ń fojú wo pé nǹkan yìí ló dáa eléyìí sọ pé ah, òun kọ́ lọ́ dáa ẹnì kejì wọn kó òun lọ́ dáa ó lè kó kálukú rí ìròyìn ráàyè tiẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ wọn kíkó òun lọ́ dáa àdánù ti yan ike ìdàgbàsá àdàlù hakim fa asaba falahu ajrun wahidun wa idha ijtahada fa akhta'a falahu ajrun wahid falahu ajrun wahid falahu làkọ́kọ́ àdìmọ́ àtọ́kẹ́ anábì ní ṣàṣàrẹ làṣàkè tí ẹni tí ó ṣe ìgbìyànjú tó bá gbìyànjú nǹkan kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn fa asọ́ọ̀bà tí nǹkan yẹn wá ṣe kò ń gẹ òru lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn àjìrán ládàlejì lónìí àmẹ́ni tó ṣe gbìyànjú tí ìgbìyànjú yẹn wá ṣe àṣìṣe tọ́gbọ́ sáti ṣe anábì ní èmi ládàá ẹ̀yọ̀ kan fọlọ́wọ́n dùn wà tó náà ní kò fi kí mùsùlùmí kọ́yọ ẹnu jáde ọmọ ní ẹnìkan ló jẹ̀bi ẹnìkan ló láre láàrin àwọn sọ̀hábà ibi náà ni àwọn ṣíà ni wọ́n ti kùnà ló ti fi pé wọ́n fi sí ọ̀nà náà ti di dọ́ọ̀lì ẹ̀tọ́ sọnù látara pé kí ni àwọn obìnrin máa ṣe tán láti fẹ́ máa gbé ìdájọ́ fún ẹnìkan lórí ẹnìkan. Abdullahi ibn Zubayr ó ní dàáni ó ní bàbá mi wá pè mí fakumtu ila jambi wọn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ faqal wọn ni ya bunay wọn ma ní inna ula yuqtalu al-yawma illa zalimun aw mazlum ó ní ṣe rí ẹni tí ó bá jagun lónìí nǹkan méjì ni ó bá wá inú kọjá lábòsí inú kó sì fẹ́ ẹni tí wọ́n ṣe àbòsí fún wa inni la ọ̀rọ̀ ni ilà sàókùtàlù yẹ́wùmí mọ̀gbùnmọ̀n mo sì ń wò pé ọ̀dà pé ojú ogun táwa yìí wọ́n pa mí lẹ́ni tí wọ́n ṣe àbòsí fún wa iná mi akbar ami ladẹ yìí wọ́n á ṣe ẹni tí ń bà mí nínú jọ́jú láyé gbèsè tí mo jẹ ni ẹ wọ àwọn sọ̀hábà onígbèsè lẹ́ni ń bà wọn nínú jẹ́ ó túmọ̀ sí pé inú tí mo tù mí tọgbọ̀dọ̀ fi sẹ́ni kọ́kà fún gbèsè gbèsè òun máa fi gbèsè sí ọ̀ṣọ́ òun kéèyàn tètè kánjúkánjú láti máa san bákan náà tí gbèsè dandan ọba dé ìyẹn máa lọ lè máa gba gbèsè tí ọba dé dandan pé tán wàá sì ń díṣe àbíkẹ́ lọ gba gbèsè yìí náà ni náà lè tó lọ kò lè tó lọ lè gba gbèsè nǹkan pé gbèsè rìbá o nǹkan pé cooperative o cooperative rìbá oní tọ́mọ ní ansa interest yìí ò kọ́ lè ní wí o gbogbo ònira tó bá lè wú ọ kó mú ọ èyí máa lọ lè gba interest pé rìbá o tọ òun ni pé Zayd abdullahi abdullahi Zubair ó ní ẹrù ń bá àwọn onídọ̀rọ̀ gbèsè dúró ń jẹ gbèsè kalẹ̀ ó ní àfàtàrọ̀ daynana yubqi min malina shay'an ǹjẹ́ gbèsè tí mo jẹ yìí ìdúró sẹ́kù dúkìá kankan fún mi wọ́n báyìí túmọ̀ kọ́ọ̀lì wọn ni ya abúlẹ́yì wọ́n máa ní ó ní wọ́n máa ní bẹ́ẹ̀ mẹ́lẹ́nà wà kọ́sẹ́ dẹ́yìn ní gbogbo dúkìá mi tàwọn wọ́n ti sọ gbèsè ẹlòmíràn lọ́mọ ìgbèsè ń gbèsè sí mẹ́lọ́rùn rẹ̀ yóò tún máa rìn káàkiri ẹ̀rù tẹ̀ níbà níbo ní lè yìí ẹ̀wùn gbàtà bí lábúlù tó fẹ́ tó ti rí pé a yìí tó tó súnmọ́ ó ní ìwọ̀n yìí gbogbo dúkìá mi bá ń ta ó wà ní sẹ́gbẹ̀ sí ni wà á ó sọ abẹ fúlù wọ́n ń lára dúkìá yẹn àmọ́ one over three mẹ́rin ni pé ìdá kan nínú mẹ́ta wà fúlù sí í nìbẹ̀lẹ̀ kó wá dá ìdá kẹta ìdá kan náà kọ́ da sí mẹ́ta kó bá wọn fún àwọn ọmọ àwọn ọmọ rẹ̀ ọmọ Abdullah kó fún wọn òun bò wọn. يعني لبني عبد الله بن زبير ثلث الثلث ثلث الثلثة إذا كانوا دالتا كواتو داونا سمتا one third وان the one third قال واني فإن فضل من مالنا تو تيجي كبا شاكو لدوكيا بعد قضاء الدين شيء تيجي كبا شاكو لين باتوبات فالبسيطان فثلثه لبني أني دامتا هنا كبا مفهوم àwọn ọmọ rẹ̀ kọ́lá ìṣàm ìṣàm wọn ni wọ̀kánà báàdù wọ́ládé abdullahi ìkọ́jú wá za báàdù bẹ́ẹ̀ ní zubayr oníbẹ̀sì ni àwọn ọmọ abdullahi àwọn gan ṣe dédé wọ́n dàbí ẹgbẹ́ àwọn ọmọ zubayr kọ̀bẹ́yì wà ìbáàd wọn pé àwọn náà dédé kan náà ni wọ́n jọ wà. وأنه يومئذ تسعة بنين وتسع بنات ọmọkùnrin jẹ́ mẹ́sàn-án obìnrin jẹ́ mẹ́sàn-án kọ́lá abdullah abdullah zubairu ní fàjà àlàyé sí ní bìbẹ̀ yìí bàbá yìí tó ń kìlọ̀ fún mi pé gbèsè mi o wọ́n yà kúl ó sọ pé ya bunayya wọ́n mọ̀ ní inú àjẹta ń ṣe in mímu fasta'in alayhi bi mawlaya títà rẹ̀ ò bá ti fẹ́ ká nǹkan kan nínú àwọn dúkìá nínú àwọn gbèsè yìí bá ń wá ìrànwọ́ bi mawlaya lọ́dọ̀ ẹni tó jẹ́ aláṣẹ mi قال واني فوالله ما دريت ما أراد وني أه ìmọ̀ tí bàbá mi ń sọ ọ̀gbà tí bàbá mi ní pé kí n wá ìrànwọ́ lọ́dọ̀ mọ̀wùláyà ah wọn kúta lànà kí lànà bí ń wí akíní Abdullahi akíní Zubairu ń wí torí pé kí ni inú èdè lárúbáwá mọ̀wùlá ó máa ń túmọ̀ ẹni tó jẹ́ ẹrú fún yàn mọ̀wùlá ó máa ń jẹ́ ọ̀gá yàn mọ̀wùlá ìmọ̀ ń jẹ́ ọ̀rẹ́ yẹn mọ̀wùlá ìmọ̀ ń jẹ́ olúwa yẹn ọlọ́run yẹn nínú àwọn ọmọ yìí ti ń sọ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ni àbí ìwò ní sọ o ó ní hatta kul òun wá sọ pé ya abẹ́tí máa mọ̀wùlá bàbá mi ta ni mọ̀wùlá rẹ̀ kọ́ ọlọ́run wá dáhùn pé allah pé ọlọ́run ni allah waliyul ladina amanu ó ní ọlọ́run ni kọ́ ọ ní fọwọ́ lọ́ọ̀ máa wà pàṣẹ fi kúrbẹ̀tì mìndéyìnì yìí ó ní tí n bá ti ìlà ó ní tí n bá ti di pé ìṣòro kan fẹ́ ṣẹlẹ̀ sí mi nípa àwọn gbèsè tí bàbá yìí jẹ kalẹ̀ ìlà kúlt fún wa sọ pé ya mawla zubair iqdi anihu daynahu daynahu ya mawla zubair iqdi anihu dayna kí olúwa o ìwọ zubair zubair ti wá bá ọ mọ́sàbá wa san gbèsè yìí bí fàyàkùndé yìí ọlọ́run ti bá wọn ẹ̀kọ́dé ìyàwó ọlọ́run ti bá wọn san ẹni kó tó bá di kó bá fẹ́ lágbára fáwọn àwọn òṣèlú ọlọ́run ọlọ́run ti bá wọn san bẹ́ẹ̀ ni kó kálukú wa náà òṣìṣẹ́ bá jẹ káwọn bẹ ọlọ́run tọ́lọ́run ọba mi san gbèsè ní àwọn àdúgbò ń bẹ tí anábì sallallahu alaihi wasallam tó ní ká máa kà wọ́tọ̀ jẹ pèsè tó ń kiri aláfa káàkiri kí n wá bàtí nítorí kó tó sọ fàgbákò sínú bóyá ni bẹ́ẹ̀ ni a ní gbólọ́ rẹ̀ àmọ́ kan lọ lè ra ẹran ní àpò méje wá ó ti bá òun àbí agbárí màlúù lágbà lọ́wọ́ rẹ̀ àbí ẹsẹ̀ màlúù rọ̀ lè ra wá ń pàtà àbí nǹkan ló ní kọ́ ra wá ààbọ̀ bí ààbọ̀ kòtò ìdíkéré kan àní gbé fún ọ òun ni ọ̀jẹ̀ ó tún pápá òkò wàhálà fún wàhálà a ní ọkọ̀ ojú tọ́lọ́run gbogbo èèyàn gbogbo ẹni tó bá lọ bá ọ̀dájú ni wọ́n ò ní sàlù rẹ̀ kọjú tọ́lọ́run tó sànú rẹ̀ ń tàn bá ti kọjú tọ́lọ́run lẹ́ẹ̀kan náà ọ̀yẹ̀ kùdíyà ọlọ́run ti bá wọn san gbèsè wọn. kọ́ọ̀l ó ní fàkótìlà zọ̀rẹ́ wọ́lámù yáda àdínà ó ní wọ́n padà pa zubairu lóòótọ́ síbi ogun yìí zubairu wa ní dínàrù kan tó fi kalẹ̀ wọ́lá dirham kò sí dirham kan tó fi kalẹ̀ bí ká ní kò ní thousand kò sí ní náírà tó fi kalẹ̀ àbí kò ní náírà kò ní kọ́bọ̀ ìlà àrùndín àmú ní àwọn ilẹ̀ kan tó fi kalẹ̀ mini alagọ́ọ̀bà wọ́n ń pe ilẹ̀ kan ní gọ́ọ̀bà ẹni pé àyè kan tó gbajúmọ̀ ní ìlú Madina ó nílẹ̀ wọn bákan náà wà ìhìdá àṣàrọ̀ dáárán bil Madina ó tún ní ilé mọ́kànlá ní Madina wà dáárán ní bil Basra ó tún ní ilé méjì ní Basra wàdáàrán bíi kúfà onílé kan ní kúfà wàdáàrán bíi nísù onílé kan ní nísù kọ́ọ̀dà ọwọ́ ni pé ẹnìkẹ́ àdùbẹ́ abdullahi ni wà iná mẹ́kánà dẹ́yìn olùlẹ́bẹ̀ àlẹ́yìí anna rajulan kánà yẹ sí ibẹ̀ náà ó ní tó fà abdullahi zubair tó fi ní gbèsè òní pé àwọn èèyàn máa ń kó dúkìá wa bá tó bá wa bá wà ẹ̀sán òdòdó ìwú ni kó bá wọn fi pamọ́ fọyẹ̀kúlù zubair zubairu wa ní là rárá ìníbọ̀ fi pamọ́ walakin uwa salafun máa ya inni aksha alayhi bẹ́ẹ̀ ìfẹ́ kò parí tó bá kó sí mi lọ́wọ́ ní ìyá ìmọ̀bọ ní ìmọ̀ lò tó tó bá fẹ́ gbà ń lọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ wọ́n yẹ imarata qattin wala jibaya wala kharaj wala shay'an illa an fi ghazwin ma'a rasulillah kò gba àṣẹ kankan kiri kí bóyá wọn sún yàn lábàṣẹ wọn ò sì yàn ní pẹ́ńpẹ́ pé ń gba jìbáyà ní pé owó owó orí wọlé ẹ̀yìn owó nǹkan tó máa ń kọ́ lójú ogun àbí kharaj àbúrò erí àbí kò gba kankan àti wáyé pé nǹkan tó bá gbà láti ojú ogun nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi wà ń bẹ̀ tòbí tó láti ká dùn ní onílé tó bá ti ní ọjọ́ mẹ́jọ inshallah àmọ́ bá hadith náà lọ. sọ́ọ́dì pé lẹ́nu ìwọ̀n èèyàn máa ní àfọkànsí lórí ọ̀rọ̀ gbèsè tí wọ́n bá jẹ gbèsè èèyàn gbọ́dọ̀ máa kọ́ kalẹ̀ o sì máa jẹ́ káwọn èèyàn máa mọ̀ pọ́ jẹ gbèsè torí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ ní hadith wípé nafsul mu'min mu'allaqun bidaynihi hatta yuqda anhu Ànábì ní ẹni mùsùlùmí wọ́n tó kọ́ kóró lè di lọ́wọ́ kọ́mọ́ ti wà lìjánà nítorí kíni ẹ̀ta yóò kó dán àná àti tán bá bá sán tó náà ni kí wọ́n máa fi gbèsè ṣeré o tó bá kan náà yẹn máa ń sàtọ́lẹ̀ fún yàn pé ní dúkìá nìyí bá ń fún ẹni tó bá nílẹ̀ tọ́ sí i ẹ̀rí pọ́ wọn ọmọ Zubairu fẹ́ràn àwọn ọmọ Abdullah àmọ́ wọn ò lẹ́tọ̀ọ́ sógun wọn ni ẹ bá mi fún wọn ẹni tó lẹ́tọ̀ọ́ sógun àyè tó ń bò ní nǹkan nínú ogun àbí ogun gbogbo wọn káríkárí bó ṣe wà nínú àdìsàn Nabi sallallahu alaihi wasallam òun náà lélẹ́yìí tó bá kan náà ní tí wọ́n bá gbé síyàn lọ́wọ́ tó bá sọ fún kàn pé ń lò ó kí mo lò ó bá ti padà dá padà fún ọ tó bá níbẹ̀ ni kò ti o burú bẹ́ẹ̀ wallahu a'lam. Assalamu alaikum. Wa lọ báyìí. Ẹ dákun tí a lè ní sábíà síbi tìrì ní Nàìjíríà. ètò ẹlẹ́rìí pé nínú rọ̀mùdán nìkan ní lànàbí sọ̀rọ̀ àtọ́lá máa ń kiri jàmá àti tí o bá sókè pẹ̀lú ara léèyàn ní ẹ̀kọ́ kan sí ni ẹ̀kọ́ kan nínú kí gbogbo àní ànàbí sọ̀rọ̀ àtọ́lá máa ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ àìlọ́nà. bákan náà ẹ lákun kíra ẹnu kíra ẹnu ìdàgbọ́n wa àti ẹnu orí wa tí fi máa dán tó a pé apẹ̀mù náà ni kò sí tó burú bẹ́ẹ̀ tó kàn jẹ́ pé ó kíyèsí òun náà ni kó má jẹ́ pé tí ó máa yí àdámọ̀ irun yẹn padà ó máa yí lẹ́tọ̀ irun rẹ̀ bí irun rẹ̀ ṣe rí tí ó máa wá yí padà bí ayé ọmọ wa mú waves àbí ọmọ ọmọ coil sọ̀rọ̀ eléyìí ọba mu òun ká pé kó máa dán lásán náà ni kò sí tó burú bẹ́ẹ̀ kò kí èèyàn fi kírìmù ra irun orí àbí irun ìjàgbọ̀n wallahu a'lam lẹ́yìn kó tó máa tẹ̀síwá tó máa mú dúdú sí kó tó máa dúdú sí ìyẹn náà ọba mi wallahu a'lam. salamu aleykum ustaz ẹ dákun àbá ṣé èèyàn lè fẹ́ primaries àbò ìyàwó ìgbẹ́yìn kí ni islam sọ nípa rẹ̀. kò tó gbọ́ burú àbúrò ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ kò sínú àwọn máṣọ́ọ̀mù yẹn kò sínú àwọn tó di eléwọ̀ fún ọmọ fẹ̀ tó ẹni tó ń gbé ọkọ gángan òun ò lè fẹ́ àbúrò ìyàwó rẹ̀ àwọn ọmọ wa rẹ̀. àṣàwọ̀ ìwọ ti lọ gbẹ́sùn ẹ lákòó sẹ́yìn ẹ̀kọ́ wà ní àárín bídíà àti ẹ̀sìn àti pé ṣé ìjà ń bẹ fún ẹni tí wọ́n ṣe bídíà àbí iṣẹ́ rere wọn yóò dá ẹ̀sìn sí i. ìyàtọ̀ ń bẹ láàrin bílẹ̀ àti ẹ̀ṣẹ̀ tó gẹ́gẹ́ àwọn afá àti ìrìn ṣàlàyé ìyàtọ̀ rẹ̀ òun náà ní pé tó bá ń ṣe bílẹ̀ à òní mọ̀ wípé òun ń ṣe ọlọ́run ọba yóò mọ nígbà púpọ̀ òun ń tẹ̀sí rẹ̀ kóra tó ń báyà rẹ̀ torí ó gbà pé nǹkan rí ládàá lòún ṣe ẹ bá rẹ́nìkan ní ti ń fasẹ̀ síwájú ẹ máa ń sọ fún yóò máa bọ̀ ọjà rẹ́nìkan ní ti ń ti sáré ẹ máa ń sọ fún pé ọ̀nà yìí e sọ̀nà lọ́mọ bọ̀ ọjà àwọn tó bá rẹ́ni tí ń sèṣìn náà nìsín kò lè bọ̀ ọjà tó bá ní mọ̀ sèṣìn náà mọ́ tunu làwọn fàfi máa ní sùfíànù tunu sùfíànù fọ́ọ̀rì ló fi ní àlùbẹ́dọ̀ ẹ̀kú àṣàbò ilẹ̀ ṣèyíkọ́ni nílẹ̀ máṣíyà ó ní wà ní àlùbẹ́dọ̀ àtẹnukọ́ والذنوب لا يتاب منها أي ولا وإن المعصية يتاب منها والبدعة لا يتاب منها oníyèsù ó máa ń fẹ́ràn bídíà gan kọ́mi èèyàn ó máa ń fẹ́ kọ́mi èèyàn ti bídíà torí pé kí ni ò ní kú bá ọkàn máa bá a lọ náà ni toró ti rò pé iṣẹ́ rẹ ló ń ṣe àmẹ́ tí ń ṣe lọ́run ẹsẹ̀kẹsẹ̀ ló ń lò tó máa gbé lóhùn sí ọ̀dà kọ́ra máa gbéra rẹ̀ pamọ́ kò ní fẹ́ ṣe ẹni tí mo sì kò lè jáde nísìnyí kó ní màmú tí pé àkó bá ti ya kàtá tó yányán àbí kó tó máa pèèyàn sí di ọtí tẹ wá ń wá àbọ̀ ọmọ mi máa bọ̀ ọmọ mi wá mu tí àwọn ọmọ mi máa ṣe dìná kò sí àbẹ̀ ẹni ṣe dídí à yóò tún múra kẹ́kẹ́kẹ́kẹ́ alátàlá tó yá ẹ̀ka lọ ìkó gba ọmọ mi lọ yóò tún máa jí wọn ìdá ọmọ náà mo sún kẹ́ fi wọ́n lẹ̀ wọn toró ẹ̀ṣẹ̀ nìyẹn ìyẹn ò túmọ̀ sí pé ìyẹn bóyá ìjìyà ìjìyà ẹ̀ṣẹ̀ ó yàtọ̀ ìjìyà bíbíà ó yàtọ̀ mm-hmm. iná tẹ́ni tó bá ṣe bíbíà mùkáfírọ̀ tí ó wọ̀ iná nínú ẹni tó ṣe bíbíà ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ kúfúrú iná òun náà lòun náà wọ̀ tó pé ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ kúfúrú ni àbẹ̀ tó ṣe bíbíà tó jẹ́ bíbíà kúfúrú iná kan náà nínú ọ̀yà tọ̀tọ̀ so àkọ́kọ́ àwọn ní ẹ síbí àtẹ̀sẹ̀ wọ́n á jọra wọn wọn jọra wọn lóòótọ́ àmọ́ ìwọ̀n túmọ̀ pé ìjìyà wọn ó yàtọ̀tọ̀ àwọn ọ̀nà tó fi jọra wọn náà ní àwọn afáàmọ́ ilé kalẹ̀ yìí so wallahu a'lam náà. was mss encouraged in Islam. mss ọmọ ìṣe ní skul tó wá jẹ́ pé èèyàn bá rí i pé wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ turu ẹ lé pé gbogbo ẹmẹ sẹsẹ ẹgbẹ ń bẹ nínú àwọn tó ń jẹlẹgbẹ gẹbí mi ṣẹlẹ̀ máa ní o wallahu a'lam àwọn tó ń jẹlẹgbẹ ń bẹ nínú wa tẹbà lọ lóye kó ní sí ẹmẹ dẹsí bẹ ẹlẹgbẹ ni wọn tí wọn sì ní kọńtò rẹ bẹ́ẹ̀ lọba dàn àwọn bàbá ọmọ náà kọńtò rẹ àwọn ọdún ẹmẹ sẹsẹ lọrin wallahu a'lam mo ṣe wọn mọ èmi ò rí pé àwọn ẹlẹgbẹ ni wọn kọńtò rẹ kó ẹni tó jẹ́ àmì ìrànwọ́ níbẹ̀ nígbà wọn afáànà òde ẹ̀lẹ̀ sàlàfí ẹ̀ sàlàfí ni tó ṣe pé bẹ́ẹ̀ náà tìlẹ́ ti bẹ́ẹ̀ ṣe ń bọ̀ pẹ́kipẹ́kipẹ́ láwọn àwọn àmì ìrọ̀ tẹ̀mí mọ́nà sàlàfí ni wọ́n inú mo fẹ́ náà ṣe tí mo fẹ́ dàpọ̀ afáànà ni pé wọ́n fẹ́ lọ sí káàmpù kan ó sì yẹn tí o bá ti ní mahram kò ní lọ lóbìnrin n ò sí ká lọ wọ́n tó bá ti ní ẹni tí ó bọ̀ ọ kí ló tó lé kí làtọ́ wá tó tó báyìí ó mi pé tẹ́ bá kóra yín jọ yí ìkóra ẹni jọ èyí ṣe pé kéèyàn wá dẹlẹ́gbẹ́ ó dìgbà tẹ́ ẹ bá ń ṣe nǹkan kan tí ń takò súnà Nabi sallallahu alaihi wasallam tẹ́ wá ń ṣàlàyé fún yín pé kí ní ìtakò súnà tẹ́ wá dúró pé bí bíjàmọ́ ti gbé kalẹ̀ nu ẹ̀dẹ́lẹ́gbẹ́ kódà bẹ́ẹ̀ jó kọ tọ́tọ́ fún ọ pé àní bídíà gbogbo ẹ̀kọ́ ni kúfúrú ó ti takú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bídíà pín ẹ̀rí kúrú pín kúrú tẹ́ ẹni bídíà di kankan òun pín ẹni pé bídíà ìṣekọ́tò kúfùrù àbí kúfùrù wá ní òun á divide dọ́là méjì tó kìí báwọn so ìgbà tí kúfùrù wá divide dọ́là méjì bó wà ní bídíà náà ò tẹ́ ní ṣe kí ni kò tẹ́ ní pín wọ́n sì sọ fún yín sọ fún yín sọ fún yín sọ fún yín ẹ̀sìn ní ìwọ̀n ànígbà náà ni gbogbo bídíà ìkúfùrù náà ni àní ẹlẹ́rìí wá ìṣẹ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ níjó ni ó pè mí lára wọn náà ni ó ní bẹ́ẹ̀ ni kò sí náà sú lóòótọ́ ó mi pé kò sí ẹ̀rí lóòótọ́ àmọ́ àwọn gba abẹ́ mo ní áá mo lọ da fún ọ báyìí wọn náà ní kò sí náà sú lóòótọ́ mo lọ ti da fún ọ o sí náà sú ẹ̀dìgbà alákìídà sẹ́ni <laughs> pé ìjàmbá tálẹ̀ ń sìn ọlọ́nàbí ọ̀sọ́ ànábì ọ̀sọ́ mo ní ànábì ọ̀sọ́ fún mọ́lẹ́ tí wàá rí ìdùnnú ànábì dá kọ́ irú ẹni kọ́lá bẹ́ẹ̀ ló kọ́ ẹgbẹ́ ni ẹgbẹ́ ni ẹ̀rí pé bẹ́ẹ̀ láì ṣe mọ́ ni wọ́n mọ operate the same ni ẹ mọ gbọ́rọ̀ ẹ mọ gbọ́rọ̀ kan náà lẹ́nu wọn ẹ bá mú sí bí nìsí wọ́n ní ẹgbọ́rọ̀ fi jẹun ó ti lọ bẹ́ẹ̀ gbá ẹgbọ́rọ̀ fi jẹun ẹgbọ́rọ̀ fi mú kọ́ ẹgbọ́rọ̀ ìgbà tí wàá yí tó dé wọ́n ní ẹni mọ fi mú kọ́ o ẹni mọ fi mú gàrí o àbí ẹgbọ́rọ̀ fi jọ lẹ́nu. Eh, ọdún àtàwọn bá da gàrí àtẹ̀pà sínú ara wọn kọ́mọ náà ṣe tí wọ́n mọ̀ yẹ pa jẹ ní wọ́n máa wọ́n mu gàrí ẹ̀rí ẹ̀rí kó ti ẹ̀rí ẹ̀rí òfin ẹ̀sìn ẹ̀rí òfin ẹ̀sìn à nígbà ńlọ ni pé súnà nẹ́bí sọ̀lọ́ ọ̀rẹ́ ọ̀sán àbẹ́ tó bá tẹ̀ da gàrí àtẹ̀wà pọ̀ bó ni ó ṣe báyìí so òun ni pé ẹlẹ́gbẹ́ àwọn mss pé mi mọ̀ ọ́ àbí bá rí àpẹẹrẹ ẹgbẹ́ láàrin wọn kí wọ́n jọ ìrọ̀rọ̀ kí wọ́n bá rí pé kò sí ní jẹ́gbẹ́ lọ́dọ̀ wọn kí wọ́n bá wọn ṣe nà asalaamualeykum salaam. waaleykum salaam. àwọn kan máa sọ wípé àwọn máa ń wo ìyìnbẹ̀ láti fi ṣe àdúrà àbí láti fi wo ọjọ́ tí òun lè máa fi ṣe àdúrà ẹ dákun ọjọ́ òun lè máa fi ṣe àdúrà sí ẹ dábòó pé o bẹ̀rẹ̀ àṣọ ipa ilé ìdákùnlọ mẹ́wàá. irú yẹn náà wọ́n pè ní ẹ̀rọ̀sọ́ọ̀dì kí wọ́n ti ẹ̀rọ̀sọ́ọ̀dì nùjúm pé òun sọ àwọn àsìkò tí àbí àwọn ìgbà tíràwọ̀ kan bẹ ní ìta ní lọ́wọ́ àtàlẹ́ tàbí àyè wà láyé ẹbọ ẹbọ ni torí pé ìràwọ̀ ọ̀lọ́pọ̀ mọ́ gbígbà àdúrà ọlọ́ni kúndùn ìrú ní àṣìṣẹ́jì lẹ́kọ̀ọ́ ẹ pè mí kí n dání lóhùn tọ́lọ̀ wọn bá wí nù àwọn kẹ lọ́kìnní kan mọ́ kókó ní ó mú ṣe à tó eléyìí ọlọ́wọ́ bọ̀ ọ̀rọ̀ wa o tọ́lọ̀ bá kọ́ fún àtàlù fún wa kí o jìnà sí gbogbo tí bá ń jẹ́ pé ẹ̀rùn nǹkan mọ̀lẹ́bí ṣàlàyé tó wúlò níbi nítawọn fi ọ̀rọ̀ àwọ̀ ṣe òun náà ni káfí dá kíblámà àbí káfí mọ̀nà tá a rìn lọ tòwájú kó sì jẹ́ rùjú mo lè ṣe ọ̀pìn yìí ẹni kó jẹ́ òkú fún àwọn àlìjẹ̀nú wallahu a'lam. oníbẹ̀rẹ̀ yìí ó ní òun ẹ̀sẹ̀ wá ni torí pé káwáwò sàlàyé kúlù bí a ti gbọ̀dá àyà. naam kúlù bí a ti gbọ̀dá àyà gbogbo bí a ni ẹ̀rí pé kò sí àfa súnà kan tẹ́ gbọ́ abẹ́rẹ́ tó gbọ́ súnà nẹ́bí yìí kó dàbí kò fi ń ṣe àfa kí ó sọ pé orí lẹ́nu dídá gbogbo náà gbà pé dọ̀là ẹni pé àánú náà ní dídá wà dáadáa lẹ̀ kò sóore ń bẹ̀ tó náà ní pé kò sí sí ń jẹ́ dídá hasana tó ntànàbí wí lélẹ́yìí ànábì òpin ogun ẹ̀ ní kúfúrú tó bákan náà wà ní dọ̀là wà ní ìtumọ̀ oríṣiríṣi dọ̀là lè jẹ́ kúfúrú. ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا بمن ومن يكفر بالله فقد وقد ضل ضلالا مبينا كفر ولي جاء ضلال كفر ولي جاء شرك الضلال ولي جاء كفر ضلال ولي شرك omi pé lára kúlù bídà àti ń dọ̀làlà ẹ̀rí ìtumọ̀ yẹn omi pé ń bẹnu bídà àmì tí yóò ṣètò dọ̀làlà ṣèkìyà dọ̀làlà kùfìríyà bákan náà dọ̀là tó máa ń jẹ́ ẹ̀ṣẹ̀ tó pé kò ní tó kúfúrú kò ní tó ṣíríkù irú ẹ̀ ní tó ṣẹlẹ̀ sí ìyàwó ìyàwó ọ̀gá anabi Yusuf tó ní imra atal aziz sọ̀rọ̀ wòlò fata anẹ́sì akọ́dúkọ̀ ṣàwọ́fà á ìgbà iná lànà ọ̀rọ̀ ha fi dọ̀làlín mubin wọ́n ní pé ìyàwó ọba ó sì wá ń fẹ́ kí ọmọọṣẹ́ òun kó bá òun ṣe zìnà ìfẹ́ ọmọ yìí ti bò lẹ́nìí wọ́n ní nná lànà ọ̀rọ̀ àfẹ́dọ́lá àlùmọ̀dọ́ obìnrin yẹn sọnù ìwà olóṣì wù ó ti wà nínú dọ́là ìwà ẹ̀ṣẹ̀ ló ti wọ́n mi pé kó ló bẹ àti ń dọ̀là àlà dọ̀là àlà lè jẹ́ ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kúkúrú náà làwọn bá mi pé ń bẹnu bídíà jẹ́ ṣírí ń bẹnu bídíà jẹ́ kófù ń bẹnu bídíà jẹ́ ẹ̀ṣẹ̀ tó mo ní wọ́n ti rí tiẹ̀ yóò wá ní níbi dọ̀làlà eléyìí ni mò ń sọ o dọ̀làlà àdìsí mò ń sọ o mo tún ẹ̀tún gba wáyé ètù mi o dọ̀làlà tàdísì yìí nìkan dọ̀làlà tàdísì yìí nìkan ni o dọ̀là ìmọ̀lò tó ti rélé yìí bó lélé ìṣẹ̀lẹ̀ jóun nìkan dọ̀làlà máa ń jẹ́ oríṣiríṣi ni ó tó ní kọ́rínà kọ́rínà láfi máa ẹ̀wọ̀ àmọ̀ yóò ṣe é kébìlà ẹni tó bá ṣẹbọ ẹni pa ti mọ̀dájọ́ ṣíríkì inú wa kọ́ ti jọ́là ó ń tọ́ ti nù dọ́là nínú nù ti kíni nínú ṣíríkì ẹni pé kọ̀rí náà ṣíríkì alárí òun ọwá tó ní kúlò bẹ̀yọ́ ní wa iyyakum wa muhdathatil umur ẹ̀wò kọ̀rí náà ti ń bá bọ̀ nù anábìlẹ̀ ọ̀dọ́ wọn yín ẹ̀jìnà sí àwọn àdádálé ọ̀rọ̀ wa inna kulla muhdathatin bid'ah òun kan kọ̀rí náà ẹbọ dàmẹ́lì sí kọ̀dínà ṣíríkùdà tí wọ́n fi ní kọ̀dínà yẹn ni gbàtíwà tó wá tàwọn èèyàn tó ní òun ni pé tẹ̀ṣírí ní náà ni bídíà ee tẹ̀ṣírí òun ni bídíà ọ̀dà àwọn àmì ọkọ̀ sí gbogbo tẹ̀ṣírí òun ni kúfùrù gbogbo tẹ̀ṣírí kọ́ ni kúfùrù torí pé kí ni hukmu bi ghayri ma anzala Allah tẹ̀ṣírí òun ni kí ọmọ lo ìdájọ́ míì tó yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run tẹ̀ṣírí òun ni tẹ̀ṣírí òun ni kódà ìsìdìrà pàlà láàánú ìfi wa ń bẹ nínú tí ọwọ́ látọ̀dọ̀ àwọn sọ̀hábà tí àbẹ̀ tọ̀lọ̀ sọ́lá mú gẹ́gẹ́ kó yé wọn pé ọmọ ńlá mi yahkum bima anzala Allahu fa ulaika humul kafirun wọ́n jẹ́ kékeré nìkan wọ́n wá ulaika humul zalimun wọ́n jẹ́ alábòsí nìkan wọ́n ulaika humul fasiqun wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ kòkì nìkan. ó mi pé ń kún bèbèrè ma anzala Allahu ńgbà ńgbà míì yóò sọ̀rọ̀ tẹ́wò tẹ̀sírìwù ti ń sọnù o tó náà láti ní àní ò tiẹ̀ farabalẹ̀ kó tiẹ̀ gbé kárí avenue kájọ pàdé ara wa wájọ kan ẹni wọ́n ṣe ṣe ṣe ṣe náà ni wà láwọn ọkùnrin yìí á ah, ìwọ̀n ọkọ ọkùnrin yìí á ah, nìkọ́lọ̀ kọ́mọ́sá là á irọ́ ti ba ayé rẹ̀ jẹ́ dọ́kọ̀ aláró tó ṣe pé ẹnìkan wọ́n ń pẹ́ nìyẹn ní ṣùdọ́mà wàláì ó ṣe wàhálà pé bóòlù wọn ṣe rà rẹ́ǹjì fún dọ́kọ̀ aláró kánjọ pàdé o ṣe yálà ya wàhálà dr alárò ti ní àwọn rẹ́dí dr alárò ní wàhálà ìkúrà tó ìpín nù yàrá rẹ̀ ipe àwọn wà wàhálà ìtàlẹ̀ ojú mi báyìí ní tìbí wọn fi ó ní tí n bá yàrá wọn dr ní pẹ̀lú òògùn ọlọ́run yìí wà wà ní ìtàfún mi mi ah wàhálà ìlú tó pé kọ́ra àwọn ti fáwọn bá kú kẹwàjọ yanjú ntẹ́ ń jọ ń fà yí láàrin ara yín wàlá onírọ́ ní àlepàdé ọlọ́ àlepàdé àlepàdé o ọ̀hún ṣùgbọ́n ajáde ọ̀wá ń sọ pé ìmọ̀ ń sá fún ọ ni ní ti ń sá fún mi tipẹ́tipẹ́ à ẹ dákun ó ti yẹ kí dọ̀mí rẹ ni pé wàlá ìṣe bá níbẹ̀ rọ ọlọ́run ó yẹ kí kọ́ńtẹ̀sì ọmọ dààmú yẹn pé ah irú ọ̀hún ni ń sáyé báyìí kí ah ìdí ń fi rọ́ sẹ́ẹ̀sì ń fi rọ́ sáyé wàlá ìdàgbàsọ bó ṣe rí kọ́dà ni wọ́n tó sọ́dé di pé ìjọ tó wá bá mi lé ní ṣìdómà yìí ó wá bá mi ó ní tí mo lè fàyè lẹ̀ kájọ pàdé pẹ̀lú yàbàtà mo wà láì burú mẹ́ ó ní ah ọlọ́kàn wọn ti wá balẹ̀ ó ní torí òun ní pírọ́blẹ́mù pẹ̀lú pẹ̀lú yàbàtà o ó ní bá jọ́dọ̀ rẹ̀ ẹ̀kan náà ni yóò dá mi lóhùn mo ní ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ah tọ́ ó ní ẹjẹ́ kó ń pè kí n gbọ́ ó sì pé fóònù rẹ̀ wà láì ó sì pè é ẹsẹ̀kẹsẹ̀ náà ló sì dá lóhùn nítorí mo ti rí báwọn

wọn ń parọ́ kíkẹ́ ń sá fún mi káàkiri nù mo ti ń wá tíkẹ́tíkẹ́ àà ó ti bẹ̀rù ọlọ́run so òun ni pé yóò mọ àtẹ̀yìn ike ẹ́ ike tẹ̀síríù náà ló tún pín yìí tẹ̀síríù tó ń pe bídíà àti ìdírápàlàlà òun náà ló tún pín sọ́nà méjì pé ìgbà míì ń bẹ téèyàn ó ṣe téèyàn òbí kékeré ìgbà míì ń bẹ téèyàn ó ṣe tó ní òbí kékeré so náà ni ẹni tó bá ń lo òfin ọlọ́run tàti ń lo òfin ní ìtúyàtọ̀ sófin ọlọ́run bí ádàmọ́ kérésì ní ọbẹ̀ ọ̀tọ́ kérésì ní ọbẹ̀ àdìkòtò rí yà ni ń lò ló wá gbà pé òfin yìí á ó dájú òfin Islam lọ kẹfẹ rínu àmẹ́rin tó bá gbà ife òfin Islam dájú lọ mọ́kòsí ń dá sí gbọ́dọ̀ àfẹ́sí kọ́dà kọ́ wọ àárín wọn fásitì ni vọ́ọ̀lìmù ni tòótọ́ náà gbà pé òfin rọ́lá ń ìyá tó ń tẹ́lẹ̀ ara jẹ́ ni òfin rọ́ ni òfin ọlọ́run ló dáa jù tó gbà tó rìn lẹ́nu ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ò lẹ́ ika òun ní Ibnu Abbas ṣàlàyé pé kufrun duna kufrin ìṣe kékeré fọlọ́run ni àmọ́ kọ̀yọ̀yàn kúrò nínú Islam kufru asgaru ni tó tó wájẹ́ pé gbogbo fídíò àti wájẹ́ kúrú látara kí ni pé ìṣẹ̀lẹ̀ láti ní ìṣẹ̀lẹ̀ ó jẹ́ tó parọ́ pẹ̀lú kan ẹni oní oní oní ìṣẹ̀dẹ̀rák oní àyà àyà oní àlùbẹ́rẹ́ àti tàṣírí ẹni wọn ti àdìsí ni ah àdìsí bò tó o fẹ́ máa kéde ẹ pàdìsí ni ẹ̀yin wọn bí pé sádìsí ni tòun ni pé kọ́lọ̀ kọjá sànù fún wa àlàyé nìyẹn nípa ọ̀rọ̀ kullu bid'atin dalalah ànábí ó pè ń kú fúru ẹ má bàa pè é bẹ́ẹ̀ wàlá alábòjútó lágbára lọkùnrin o níjó ni mo challenge rẹ pẹ̀lú Imam Abu Hanifa rahimahullah mo ní mú àfa tó pẹ àbú àníbá ní kékeré wàlá ìlérí rédíò ọkùnrin yìí ìbẹ̀rù ọlọ́run jìnà sí ah, ìbẹ̀rù ọlọ́run jìnà sí o ó sì gbé síra kan ó ní ó ní wọ́n á bèèrè nípa àbú àníbá ẹnìkan wá ní uturuk hadal hadal marik marik lẹ́nìyẹn pè marik onítọ̀ kẹfẹ́rí nù ọ́ àà oníkẹfẹ́rí nù ó ní ẹyọ kan tó rí mu ara rẹ gbogbo fẹmọ Ọlọ́run ti ní kí a ti lọ lè da gbogbo lọsí máa ń pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù sunan ní imam ahmed ẹni sunan abdullahi bin muhammad mo ní gbogbo ẹ̀yán yẹn dọ̀ ìfìrí márùn péré ńlọ́lọ́ láti àndẹ́ sheikh eh, mukbir wọn sọ sínú tíra àwọn nọ́ọ̀sì sọ yífa bí o ti rí ìwú lórí rédíò mọ́nu rẹ̀ ọ̀wà ni mọ́rík ńrẹ́ o tí mọ́rík ní káfí rẹ̀ dàpọ̀ ìkọlọ̀ kọ́ wọn fún yẹn. والله أعلم سبحانك الله وبحمدك ونشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك